hi guys how we all doing today welcome back to my channel if this is your first time coming on welcome oh my god i'm super excited to have you to have you join me to have me join you you get it you get it <laughs> welcome back to my channel if this is your first time my name is Anua Dedere. I'm filming from Edmonton Alberta Canada and I talk about faith relationship weddings and life matters um basically today I'm going to be having another another segment on the channel and it's called Bible reading in Yoruba now, for those that don't know Yoruba, Yoruba is a language spoken in Nigeria by the southwesterners of Nigeria, and it's a beautiful language. But this time, I'll be reading the book of Ecclesiastics, chapter 12. Um, so I said this thing on my Instagram page and the link to my Instagram page is in the description, so y'all should follow. And I, <laughs> I challenge people to send me different Bible verses on which they want, which they wanted me to actually um create a vlog about and I would read that entire passage in Yoruba and the last one I did was Psalms 35 and I read it in Yoruba so today I'm going to be reading the book of Ecclesiastes chapter 12 and um it's going to be interesting it's going to be so much fun guys so today it is Ecclesiastics is called Iwe so 12 is méjìlá. So you will say you ìwé oníwàásù orí kejìlá. So verse 1 is esekini. So I would run along. So I hope you love it. And y'all shouldn't murder me. <laughs> okay. Ìwé oníwàásù orí kejìlá esekini. kìíní. Rántí ẹlẹ́dàá rẹ ní ìgbà èwe rẹ kí ọjọ́ ibi dé kí ọjọ́ ẹ̀ kí ọjọ́ kí ọjọ́ ogbo ogbo ògbò redò ògbò rẹ tó súnmọ́ i think it should be ọgbọ́ remi yeah ọgbọ́ so ọgbọ́ is old age yeah kí ọjọ́ ògbó remi ogbo ogbo rẹ tó súnmọ́ <laughs> etílé nígbà tí ó wí pé n kò ní inú dídùn nínú wọn ẹsẹ̀ kejì kí ọ̀run àti oòrùn àti ìmọ́lẹ̀ àti òṣùpá àti ìràwọ̀ tó ṣókùnkùn kí ìkùkù tó padà lẹ́yìn ọjọ́ ẹsẹ̀ kẹta nígbà tí àwọn tí ń sọ ilẹ̀ yóò máa gbọ́n pẹpẹ gbọ́n dòdòdò gbọ́n pẹ̀pẹ̀ yes that's running data scatter Ti ẹ̀yìn àwọn ti ẹ̀yìn àwọn alagbara yóò tẹ̀ tí àwọn olóòyọ olóòyọ̀ dákẹ́jẹ́ nítorí pé wọ́n kò guys it's difficult man I didn't see this coming and I felt I understand the Yoruba Okay, so I'll start. I'll start. I'll start from verse three. Nígbà tí àwọn tí ń sọ ilẹ̀ yóò máa gbọ̀n pẹ̀pẹ̀, tí ẹ̀yìn àwọn ẹ̀yìn àwọn alágbára yóò tẹ̀, tí àwọn olóyọ̀ dákẹ́jẹ́ nítorí pé wọn kò pọ̀ mọ́ tí àwọn tí ń wo ìta láti ojú fèrèsé yóò máa ríran bàìbàì ẹsẹ̀ kẹrin tí àwọn ilẹ̀kùn yóò tì ní ìgboro tí ariwo olóòyọ̀ rólẹ̀ rólẹ̀ rólẹ̀ <laughs> tí ohun ẹyẹ ẹyẹ tí ohun ẹyẹ lásán yóò máa jí ènìyàn kalẹ̀ tí àwọn ọ̀dọ́mọbìnrin tí wọ́n ń kọrin yóò dákẹ́ ẹsẹ̀ karùn-ún ẹ̀rù ibi gíga yóò máa bani ìbẹ̀rù yóò sì ní ojú ọ̀nà yóò sì wà ní ojú ọ̀nà tí igi alimondi that's almond yóò tanná tí tata yóò rọra máa wo ẹsẹ̀ lọ tí ìfẹ́ ọkàn kò ní sí mọ́ nítorí pé ọkùnrin ló ọkùnrin ń lọ sí ilé rẹ̀ ayérayé àwọn ènìyàn yóò sì máa ṣòfò kiri láàrin ìgboro ẹsẹ̀ kẹfà kí ẹ̀wọ̀n fàdákà tó já kí a wo àwo wúrà tó fọ́ kí kọ̀kọ̀ tó fọ́ níbi orísun omi kí okùn ìfami tó já létí kànga ẹsẹ̀ keje kí erùpẹ̀ tó padà sí ilé tí ó wà tẹ́lẹ̀ kí ẹ̀mí tó padà tọ ọlọ́run tí ó fún lọ asán nínú asán ọ̀jọ̀gbọ́n ni. Asán, asán ni gbogbo rẹ̀ ẹsẹ̀ kẹsàn-án yàtọ̀ sí pé ọ̀jọ̀gbọ́n náà gbọ́n ọ̀jọ̀gbọ́n ah yàtọ̀ sí pé ọ̀jọ̀gbọ́n náà gbọ́n ó tún kọ́ ó tún kọ́ àwọn ènìyàn ní ìmọ̀ ó wádìí àwọn òwe fínífíní ó sì tọ̀ wọ́n lẹ́sẹẹsẹ. Si ó wádìí ọ̀rọ̀ tí ó tuni lára àti ọ̀rọ̀ òdodo ó sì kàn wọ́n sílẹ̀ pẹ̀lú òtítọ́ ọkàn ọ̀rọ̀ ọlọ́gbọ́n dàbí egun ẹ̀gún bẹ́ẹ̀ ni àkójọ òwe tí olùṣọ́àgùntàn kan bá sọ dàbí ìsọ̀ ìsọ̀ tí a kàn tí ó dúró gbọ̀ngbọ̀n ẹsẹ̀ kejìlá ọmọ mi ṣọ́ra fún ohunkóhun tí ó bá kọjá tí ó bá kọjá eléyìí ìwé kíkọ kọ́ lópin àkàjù ìwé a sì máa kó àárẹ̀ bá ènìyàn ẹsẹ̀ kẹtàlá kókó kọ́kọ́ gbogbo hmm, mímí yà kọ́kọ́ gbogbo ọ̀rọ̀ náà ni ohun tí a ti gbọ́ tẹ́lẹ̀ pé bẹ̀rù Ọlọ́run kí o sì pa òfin rẹ̀ mọ́ nítorí èyí nìkan ni iṣẹ́ ọmọ ènìyàn ẹsẹ̀ kẹrìnlá nítorí Ọlọ́run yóò mú gbogbo nǹkan tí ènìyàn bá ṣe wá sí ìdájọ́ àti gbogbo nǹkan àṣírí ìbáṣe rere tàbí burúkú. Yes, it was a little bit difficult um, than the last one. Ecclesiastics is very proverbial, so um, yeah but I hope I tried and I hope that um, you'll be able to go read Ecclesiastics 12. It's a very, very um, great and amazing book of the Bible that talks about wisdom and how to live in this end time. So y'all should go watch it. Y'all should go read it and y'all should don't, not forget to subscribe to this YouTube channel um, at Anua Didire and uh, I'm going to be having another one very soon and it's going to be Psalm Proverbs 27 yes Proverbs 27 so till I see you next time uh, for another episode of Kíka Bíbélì ní Yorùbá my name is Tio Anua Dedere. God bless you. Don't forget to follow me on Facebook, Instagram, and Twitter at Anua Dedere. And don't forget to subscribe to YouTube channel and also guys don't forget to also um, favorite my podcast and listen to the podcast at life matter to Anwar Didere. god bless you till i see you next time Mwah.